ọ̀dà bẹ́ẹ̀ ni pé àlìjẹ̀nù rẹ̀ tí ó ń fún ní wáàyí ó tún fẹ́ dákẹ́wúrú láàrin yìí o ó tún fẹ́ dákẹ́wúrú. ohun tó fẹ́ sọ ń bẹ̀ ni pé ìsáìdà kó jẹ́ wàláwó àrọ́tà jàálì tàzálì kalì yaoma yaoma kọ́ tí má ti dúníyà ìsáìdà kó jẹ́ báyẹn tàbí kó jẹ́ wàláwó àrọ́tù jàálì tùzálì kalì yaoma yaoma kọ́ tí má ti dúníyà ṣẹ́rí báà tó wà níbi tó síwájú jíìmù yẹn báà yẹn ò níṣẹ́ kankan tó fẹ́ ṣe ń bẹ̀ bí kò ṣe pé ó fẹ́ da kéwù yẹn rú. ó fẹ́ da kéwù yẹn rú ni so báà yẹn kò ní iṣẹ́ kankan wàláwó àrọ́tà jàálítà tàbí wàláwò àrọ́tù jàálítù. nítorí náà báyẹn kí dr saidi tìwẹ́yìn kọ́dàkùn ó ṣàlàyé iṣẹ́ tí báyẹn ṣe ń bẹ̀yẹn fún wa pé o ti wa ò tí ì dé ibẹ̀ yẹn ibi tó dé ni pé báyẹn ọjà wa ni mi gbọ́ kó bá yẹn tó wà ń yẹn àbí tán fẹ́ sọ ni pé wàláwò àárọ̀ tù bàjàálítù kí ni jẹ́ bàjàálítù mi ò gbọ́ rí inú kéwo bájí allah so tọ́ba lé pé bájí àlà ni wọ́n fẹ́ sọ yóò wà jẹ́ wàláwò àrọ́ tù wàláwò àrọ́ tù bàjà àlè tù kò lè lọ bẹ́ẹ̀ so kí mo fìyẹn sílẹ̀ fún Dr. Saheed Tìmẹ́yìn kó ṣàlàyé tí ànábì wọn tó gbà wá lọ́dọ̀ ọlọ́run wọn pẹ̀lú bàjà àlè tù yẹn kó ṣàlàyé ẹ̀ fún wa ok ìjà tẹ̀wájú ó ti di irú nǹkan méjì báyẹn tá a rí o àrí kan báwọn náà lánàá sọ pàkà sọ. àyà mi ìní òháfìlù kúlà máa ń fi dàárì àyà mi òríkà máa ń yùrìdíkà àyà mi kúl lèrò fọkọ́ lèrò fàkọ́ ìkà inna wakta izihari li ajaibi ba'da li ajaibi kọ́dí àtà àyà mi. inna fatahana laka fatihan mubina. liyagifira laka Allahu. ما تقدم من ذنبك وما تأخر أيامي إني أنا تواب أيامي من جاءك جاءني أيامي سلام عليكم تبتم أيامي nahamaduka wa nusolli solata li arishi ila li ila li farash hmm. nahamaduka wa nusolli solata li arishi ila li farash eh, àárín yẹn náà fẹ́ pakasọ o firash ló yẹ kó jẹ́ firash ló yẹ kó jẹ́ kí Dr. Saidi tìwẹ́yìn tìmẹ́yìn Dr. Dr. Saidi tìmẹ́yìn kó tó ń dákun òun mọ kí ó dáadáa ọgbà dọ́kítọ́rẹ́ẹ̀tì ń bi kéwú ah, Arabic literature ló dẹ̀ ṣe so àárín yìí náà nusol nahamaduka wa nusolli solata le arishi ila le farash ṣe ni àbí so a máa retí èsì látọ̀dọ̀ yín. aya miin nazalitu wàlákànàrọ́ àyà ti àyà mi àlè àmúrọ́dù tó ṣá àlè àmúrọ́dù tó ṣá wà nùfúsù tó dọ́ àyà mi. inna allaha la yugayiru ma bi qaumin hatta yòókà yìrù máa bí àǹfọ̀sìhìm àyàmí ìnáhù àwa àlèkọ́ríyà ìnáhù àwa àlèkọ́ríyà àyàmí láúláàlì ìkìràmù àyàmí hálàkàlì mọ̀kọ́mù. إني أحافظ كل من في الدار آية مين ما كان الله ليعذبهم وأنت فيهم آية مين أمينة أمينة في دارنا التي هي dárul mahabba amina fi dárìna allati hiya dárul mahabba ayami kazalizalu le aridu zilizalan shadida kazalizalu le aridu zilizalan shadida ayami. wàyújí àlù àálíyùhà sàfìlùhà tàbí wàyẹ́jí àlù àálíyàhà sàfìlàhà. Aya mi, yàwó màtá ti sàmáù bìdùkánì mùbíní wàtàrọ́lẹ̀ àrídọ̀ yàwó mọ́ ìdín hamidatun musfarọ̀ hamidatun musfarọ̀ musfarọ àyà míì òkùrímúkà òkùrímúkà bàádà tàòhìyátìkà bàádà tàòhìyátìkà. àbí okay okùrímúkà báàdà tàòhíníkà báàdà tàòhí tàòhíníkà àyà míì. tẹ̀mùnúnà aláyẹ̀tì mu. ok tẹ̀mùnúnà aláyẹ̀tì mọ̀ amúrúkà tẹ̀mùnúnà aláyẹ̀tì mọ̀ amúrúkà àyà mi wàlọ́hù yá ilá anyatima amuruka ayami inni anarahamanu ayami sa'ajialu laka suhulatan fi kulli amurin urika barakati min kulli torafin ayami nazalati rahama ala solosole aini wali akiro yaini wali akiro yaini ayami tarudu ilaika aniwaru shababi ayami taro naslan taro naslan ba'ida. aya míì inna nubashiruka bi gulamin mudhihiri lihaqi mudhihiri lihaqi wali'ula kana Allahu nazala minas samai aya míì inna nubashiruka bi gulamin. náà fílàtà ńláka àyà míì sàbáhákà lọ́ọ̀hù wàrọ̀ fàákà sàbáhákà lọ́ọ̀hù wàrọ̀ fàákà àyà míì. àyà ọgbà ọ̀rọ̀ ọgbà ọ̀rọ̀ súrà al’istifta ti meriza gulam ahmadu na nke jade si eti igbe onye sora eyi to so pe oluwa eleda o so kale fun ohun leyin alukurani fun awon ijo ohun on lati n ka latana ta ati katan yi o aya mi wa alamaka ma lam ta'lamu innahu karimun tamshi ayami amamaka wa ada laka man ada ayami wa qalu inni hadha illa ikhtilaqa ayami alam ta'lamu anna allaha ala kulli shay'in qadir aya mi yulikiru ala man yashahu min ibadihi yulikiruha ala man yashahu min ibadihi aya mi kullu barakatin min muhammadin صلى الله عليه وسلم فتبارك من علم وتعلم آية مين إن علم الله وخاتمه فعل فعلا عظيما هم. إن علم الله وخاتمه فعل فعلا عظيما دكتور تيمين àtúnṣe débi àyà tẹ́tù bá wà tíṣẹ́ lórí rẹ̀ o àyà ànábì yín àyà yìí gírámà rẹ̀ ọ̀fẹ́ lágbára díẹ̀ inna ilmallahi wa khatimahu fẹ́ńlón fẹ́ńlán àdéhìmá. afẹ́kẹ́ bá ní ṣe àlàyé rẹ̀ o afẹ́kẹ́ bá ṣe àlàyé ẹ̀ àyà míì ìní máa kà wà máa ahálíkà wà máa akúlì man o man ahabbaka man ahabbaka àyà míì bárikọ̀ ìsinmi lákà bárikọ̀ ìsinmi lákà àyà míì wàkàṣáfàlì áálímù. wákàṣáfà àlè álámù àrọ̀hání àlẹ́ìkà tàbí wàkúṣífà àlè álámù àrọ̀hání àlẹ́ìkà. Aya mi fàbàṣọ̀rúkà fàbàṣọ̀rúkà lìyàwó mà hadídẹ̀. Aya mi àtọ́lá lọ́hùn bàkọ́ ákà. àtọ́lá lọ́hù bàkọ́ áká tàyínṣù sàmánínà haúlá àótẹ̀zídù àléyìí kọmúsátán àó àríbáàtán àó yẹ̀kílù kàmísílì ha tẹ̀rìjámátù àlìndí. wa inni ubarikuka bibarakatini adhima aya mi hata inal muluka yatabarakuna bithiyabika tarjamatul hindi laka bariko ismi aya mi wa inni urika khamsina Waini urika khamsina au sitina ayatan siwa ayati uri urituha aya mi inna lilimakubulin inna lilimakubulina inna lilimakubulina aniwaun namuzaji. وعلامات ويعظمهم الملوك وذو الجبرات وذو الجبروت ويقال لهم أبناء ملوك السلام آية مي أيها العدو إن سيف الملائكة maslulun amamaka lakinnaka ayuwale aduwu inna saifa limala'ikati maslulun amamaka lakinnaka ma arofta liwakta laisa li laisa li khabaru laisa li khairi fi an yuha riba ahadu madhi mọ́díhárà lọ. Àyà míì. Rọ́bì fárík báyìí sọ́ọ́díkì wà káàdìbì àǹtàtàrọ́ kúlà mùsùlùmí wà sọ́ọ́díkì. Àyà míì. rọ́bì kúlù ṣẹ́yìn ní kọ̀ọ̀dìmúkà rọ́bì fàhàfàdínì wàǹsórúnì wàrẹ̀hámúnì kọ́ọ̀tálákà lọ́hù àyúwàlẹ̀ àdúwì wàhàfàlọ́ ní míṣáríkà àyàmí jà àti zalizala kúmi. Hmm lìnùsọ́líyà wánàrọ̀ nàmúdàj wánàrọ̀ nàmúdàj. ونرى نموذج لقيامة دكتور سعيد سمعين سمعين جاءت زلزلة قوموا kẹ́límà tó tẹ̀lé kú mú yẹn ṣé kìí ṣe pé ọlọ́run tí ọ̀ràn ọ̀gá yín ṣe ó tún ṣe mistake láàrin ẹ bá ní ṣàlàyé rẹ̀ bí wọ́n ṣe kọ́ yẹn ṣé bó ṣe yẹ kí wọ́n tún kọ́ náà nù. ẹ máa di àwọn ibi tí mo ti ń béèrè fún àtúnṣe lọ́dọ̀ Dr. Saheed Tinẹ́yìn. àyà míì yudhiruka Allahu wa yufni alayka àyà míì.